tó mo kí káàbọ̀ padà mo lérò pé ẹ gbádùn àwọn orin ẹ̀mí yẹn ní báyìí àti bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìpele ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá ní olúwa tó máa mú ọ̀rọ̀ ọlọ́run wá fún wa wọ́n ti wà ní ìkàlẹ̀ ṣùgbọ́n jẹ́ ká kọ́kọ́ ṣí bíbélì wá sí inú ìwé ìṣe àwọn apọ́stélì orí kẹtàdínlọ́gbọ̀n act twenty seven láti ẹsẹ̀ kejìdínlógún dé ìkọkàndínlógún eighteen to nineteen act twenty seven eighteen to nineteen tí ó kà báyìí wípé bí àwa sì ti ń ṣe làálàá gidigidi nínú ìjì náà ní ìjọ́ kejì wọ́n kó nǹkan dà sí omi láti mú ọkọ̀ fẹ́rẹ̀ àti ní ìjọ́ kẹta a fi ọwọ́ ara wa kó ohun èlò ọkọ̀ dànù tó ń gbàdúrà pẹ̀lú ọ̀rọ̀ àtúmọ̀ ọ̀rọ̀ rẹ̀ sínú okùn àyà wa àwọn bàbá wa nínú olúwa tí mo fẹ́ pè wọlé àwọn ni prophet ọ̀nàrìndé olúbọ̀dé láti christ foundation mission international ní lasu iba road dáàdì wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí àwọn aráalé dáadáa. mo kí gbogbo aráalé àti ojú tó ń wò mí nílé lóko àti níbi gbogbo mo sì gbàdúrà wípé ìrìn àjò ìrìn àjò ọ̀tun tí o mú ní ọ̀sẹ̀ yìí ní oṣù yìí àti nínú ọdún ni bí ayé kì í ti dé ìrìn àjò ọjọ́ lọ́wọ́ kó mọ́ ìrìn ayé rẹ̀ parí lórúkọ Jésù olùgbàlà ayé ò ní di ọ lọ́wọ́. àmín Jésù ta la lábàárín rẹ tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé bíi ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn àwọn kan ṣe ta lábàárín rẹ ṣùgbọ́n à ń parí ẹ̀ dádì ta la lábàárín rẹ ọlọ́run tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run. ẹ ṣé ọlọ́run yóò ràn yín lọ́wọ́. àmín jésù. tá a bá ní ta ni alábàárìn rẹ ẹ ẹ ọ̀rọ̀ ọlọ́run àti ìwàásù tó lágbára ni tí gbogbo ọmọ ọlọ́run gbọ́dọ̀ kíyèsí tó o bá ti rìn ní ọdún o bá àyàn rìn ní ọdún kìíní mm. ọdún kejì mm. ọdún kẹta mm. ọdún kẹrin ẹjọ ń kẹgbẹ́ wọlé ọlọ́run ẹdọjọ ń ké happy new year and there is nothing new in your life ó yẹ kó o ronú. No? kó o kíyèsí rẹ pé sẹ́ni tí mò ń bá rìn sótọ́ láti bá rìn ṣé kò fa ogun sí ayé mi ẹ rí wípé mo sọ nínú ìwé Jónà wípé gbogbo àwọn tí Jónà bá wọ ọkọ̀ pọ̀ hmm. gbogbo wọn pátápátá náà pàdánù hmm. ohun ìní wọn. torí pé wọ́n bá Jónà wọkọ̀. torí pé wọ́n bá Jónà wọkọ̀ pọ̀ níbi tẹ́ ẹ kà yẹn nínú ìwé Act of Apostles yẹn hmm. ẹ bá ń tún ẹsẹ̀ àkọ́kọ́ yẹn kà ẹsẹ̀ kejìdínlógún ó ní bí a sì ti ń ṣe làálàá gidigidi. ìyẹn ni pé ìwọ náà lè máa ṣe làálàá nílé ọlọ́run ó lè máa ṣe làálàá nínú ayé níbi iṣẹ́ tó wà ṣùgbọ́n kó má ní àkójọ yes mo mọ̀. nínú ìjì náà nínú ìjì náà ní ìjọ kejì níjọ kejì wọ́n kó nǹkan dà sí omi. wọ́n kó nǹkan nǹkan ni wọ́n tán ti ń ṣiṣẹ́ fún lọ́jọ́ tó ti pẹ́ torí pé wọ́n bá jóná rìn wọ́n kó dà sínú omi. láti mú ọkọ̀ fẹ́rẹ̀. láti mú ọkọ̀ fẹ́rẹ̀ wọ́n rò pé báwọn bóyá ìjì yẹn máa ṣe kínní ó máa dáwọ́ dó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjì náà dáwọ́ dó torí ẹni tí wọ́n bá rìn Jónátánì bá rìn ìrìn àjò papọ̀ ìbínú Ọlọ́run wà lórí rẹ̀ ta ni wọn náà mọ̀ tó ń bá rìn tí ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Mm. àti ní ìjọ́ kẹta àti ní ìjọ́ kẹta a fi ọwọ́ ara wa kó ohun èlò ọkọ̀ dànù. so tún rí ohun èlò ọkọ̀ tọkọ̀ bá tún wá bàjẹ́ ńkọ́ wọ́n lá ń fi ọwọ́ ara àwọn kó dànù mm. sínú omi mm. kí ọkọ̀ náà kó lè fẹ́rẹ̀ẹ́ ta ni wọn náà ń bá rìn láti ìpìlẹ̀ ayé rẹ̀ nígbà tó ti gbọ́njú ẹni tí wọ́n léèyàn máa ń ronú ẹni tí ò bá nírònú kò lè níròrí o ẹni tí ò bá níròrí kò lè ṣàṣeyọrí hmm. ìdí nìyẹn nírònú kò lè níròrí kò lè níròrí hmm. ẹni tí ò bá sì ti níròrí kò lè ṣàṣeyọrí hmm. ìyẹn ni pé o gbọ́dọ̀ mọ̀ wò pé ta ni alábàárìn tí mò ń bá rìn ọ̀pọ̀lọpọ̀ wò kékeré ni iṣẹ́ tí ọ̀tá ń ṣe àwọn alábàárìn ló ń ṣiṣẹ́ tó burú jù nínú ayé ènìyàn kékeré ni ọ̀tá ń ṣe kékeré ni iṣẹ́ tí ọ̀tá ń ṣe àwọn alábàárìn ló ń ṣiṣẹ́ tó burú jù nínú ìrìn àjò ayé ènìyàn tọ́ra wọn ẹ mú kan tí ẹ kábì kan nínú ìwé sáàmù orin dáfídì fifty five yẹn ẹ bá ń sí. orin dáfídì orin dáfídì psalm fifty five láti ẹsẹ̀ kejìlá láti ẹsẹ̀ kejìlá bẹ́ẹ̀ ni. ó nítorí kì í ṣe ọ̀tá lé ó gàn mí. máa gbọ́ o ó ọ̀tá kọ́ ló máa ń gàn ènìyàn àwọn alábàárìn rẹ ló máa ń gènìyàn tán bá ti rí i pé ọmọ ológo rèé ibi tó máa dé rèé wọn á ti bẹ̀rẹ̀ sí máa wá ọ̀nà bí wọ́n ṣe máa jọ dà bákan náà tọrẹ ẹni táyé bá ti bàjẹ́ wọ́n máa ń wẹ́ni kúnra ni ìwọ sì lè mọ̀ mọ̀ ó ní kì í ṣe ọ̀tá ni ó gàn mí. ǹjẹ́ èmi ìbá pa á mọ́ra. èmi tó bá jẹ́ pọ́ta ni ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé ọ̀tá mi lélẹ̀ kò sí ní tọ́ta fẹ́ ṣe tó fẹ́ jọyàn lójúmọ́ ó lóyìn ìbá mọ́ra. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tó kórìíra mi. kì í ṣe ẹni tó kórìíra mi nígbà tán bá ti rí i wípé ògo tiẹ̀ ó máa ṣe kíni ó máa tàn ju ti àwọn lọ wọn á gbéra gaṣọ yẹs. ǹjẹ́ èmi ìbá mi pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀. ǹjẹ́ èmi ìbá mi pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ìwọ ni ìwọ ni o. ọkùnrin ọgbà mi. máa gbọ́ ọlọ́kùnrin ọgbà mi. amọ̀nà mi ọkùnrin wo náà ń pè ní ọkùnrin ọgbà rẹ̀ ó ní amọ̀nà mi àwọn tí wọ́n jọ ń fọwọ́ kọwọ́ àwọn tá jọ ń fìdí gbòdì àwọn jọ tá ń jọ fẹnugbẹnu àwọn tá jọ ń kẹgbẹ́ lọ sílẹ̀ mò ń gbọ́. àti ojúlùmọ̀ mi. àtojúlùmọ̀ mi ẹni tó mọ̀ dáadáa tẹ́ jọ ń porúkọ Jésù tẹ́ jọ ń súnmọ́ Ọlọ́run tẹ́ jọ ń lọ sílé ìjọsìn kan yes mò ń gbọ́. awájúmọ̀ gbìmọ̀ dídùn. àwọn tá jọ ń gbìmọ̀ dídùn pé à jíà ṣe báyìí jíà ṣe kò dénú àwa sì kẹgbẹ́ rìn wọ ilé ọlọ́run àwa ń kẹgbẹ́ rìn wọlé ọlọ́run òun ló mú lọ́rẹ̀ nílé ọlọ́run ọ̀rẹ́ mi lélẹ́yìí ẹni tí mo lè finú hàn rè o sì ní mọ̀ wípé kì í ṣe ẹni tó lè finú hàn alábàárìn tó lè kó bá rìn àjò ayé ẹni ìdí nìyí tó fi jẹ́ pé ọmọ ọlọ́run gbọ́dọ̀ máa ronú rẹ̀ kò séèyàn rere mọ́ láyé o ẹ gbọ́ mi nínú ìwé mẹ́kà orí keje ẹ gbọ́ ní ẹsẹ̀ keje ó ní nínú rere ti run kúrò ní ayé ó ní kò sí olótìtọ́ kan nínú ayé ó ní gbogbo wọn bá fún ẹ̀jẹ̀ olúkúlùkù wọn ń fi àwọn dẹ ara àwọn dẹ arákùnrin rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ilé ọlọ́run ló ti ní ogun ilé ọlọ́run lógun ti dìde sí i ogun tó dìde nílé ọlọ́run ó lágbára ju èyí tó ń dìde nílé awo lọ torí àwọn aláwo yẹn wọn tán bá sọ pé àwọn onígbà wọn ń gbọ́ àwọn ìjìnra wọn lẹ́sẹ̀ mm. ṣùgbọ́n lénìí àwọn ọmọ ọlọ́run léni àwọn ọmọ ọlọ́run ló ń jẹra wọn lẹ́sẹ̀ jù torí náà o gbọ́dọ̀ kíyèsí alábàárìn tó ń bá rìn kí ayé rẹ lè dáa tó o bá ti bá ẹnìkan rìn fódìdí ọdún méjì táyé rẹ ọba yí padà tètè yá dẹyìn lẹ́yìn rẹ pé alábàárìn rẹ kọ. wọ́n lómi ìgò ṣẹ̀ wá lákèsí. ẹ ló ń mú ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ nínú ogun ẹ rí wípé ọkọ̀ tíjó náà wọ̀ gbogbo àwọn tó bá wọ mọ́tò pọ̀ wọn tètè ṣàkíyèsí ìjì yẹn ti jà wọ́n tó wáyé pé wọ́n lákèsí ni torí wípé wọ́n bá rìn yẹn wọn à ní kó ẹrù wọn dà sínú omi torí pé wọn ò tètè lákèsí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ dà sínú omi tó èrò ọkàn wọn ni wípé ọkọ̀ yẹn ti kó overload ó ti kó ẹrù tó dùn wọn mọ̀ pé èèyàn kan ṣoṣo òun ni ọlọ́run ń bínú sí ọlọ́run má ẹni tọ́lọ́run bá ń bínú sí ọlọ́run má jẹ́ abárìn ah, ẹni táyé gan bá ń bínú sí ọlọ́run ṣe é rí tí ọ̀pọ̀lọ tí ayé bá ń bá àyàn jà téèyàn bá bá ẹni yẹn rìn bóyá ó mú lọ sílé ọlọ́run àwọn ayé yẹn wọ́n á fi ẹni yẹn sílẹ̀ wọ́n á ní ṣe wọ ni agbátẹrù rẹ̀ tó fẹ́ gbàálẹ̀ ẹ jẹ́ ká dojú ogun kọ́ wọ́n á fẹ́ ni ẹ sílẹ̀ òun náà máa dojú ogun kọ́. ìdí nìyí tó fi jẹ́ pé ó yẹ kó máa wo alábàárìn rẹ̀ ẹni tó bá ń bá rìn ó máa determine bí future rẹ̀ ṣe máa rí. Hmm. ẹ gbọ́ orin kan nígbà tí a ṣe wà ní kékeré náà hmm wọ́n ní olówó ń ṣọ̀rẹ́ olówó òtòṣì ń ṣọ̀rẹ́ òtòṣì olówó lọ̀rẹ́ wọn àti sọ pé olòṣì ń ṣọ̀rẹ́ olówó mm. torí wọn fẹ́ kówó yẹn rùn mm. wọ́n wòye pé tólòṣì bá ń bá olòṣì rìn yóò máa kó bá wọn wá àwọn ní ó máa gbà ṣùgbọ́n tólówó bá ń bá olówó rìn mo rí mo ní ìkànnú àwọn ọmọ mi kan ọ̀gá ni mo forúkọ bò láṣìírí lórílẹ̀‐èdè ọjọ́ tó fẹ́ máàkì bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ mm. ráìsì tí wọ́n wá fún un àti oríṣiríṣi ẹ̀bùn ní ráìsì tútù. ah báàgì ni ó tó èèyàn soríire torí pọ́jọ́ ọ̀gá níbi iṣẹ́. ó tó èèyàn kan soríire. bẹ́ẹ̀ ni tí kì í ṣe èèyàn kan ó tó didi ìdílé kan soríire. Hmm. àwọn tó tó ń fún un lẹ́bùn yẹn wọn à ní tó. ẹ ẹ wo kí ni ẹ máa ń yà mí lẹ́nu ẹni tí ò ní tó yàn á tún tiraka láti gbẹ́bùn ńlá wá fún ẹni tó ní tó yẹ pé nǹkan tó fún yẹn gan pàápàá kò jọ lójú. torí pé ó ń wojú rere ǹdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ló yẹ ká bá rìn wọn ojú rere ènìyàn náà wà wọn wà tọlọ́run. yẹn ò dẹ̀ ní kọ́ yẹn ò dẹ̀ ní kọ́ ṣàánú ẹ gbọ́ pé bẹ́ẹ̀ liwi ni ó lé mi yóò ṣàánú fáwọn tẹ́mi yóò ṣàánú fún ìyẹn ni pé kì í ṣe gbogbo ènìyàn ló lè ráàánú gbà lọ́wọ́ ọlọ́run mm. àwọn tó máa ṣàánú fún ni mm. kì í ṣe gbogbo èèyàn pátápátá mm. ẹ rí ọlọ́run ṣàánú fún dáfídì ó yan jonathan tí ó bá rìn síbẹ̀síbẹ̀ jonathan ń ṣe ó ń ṣe àṣírí tó wà láàrin òun àti bàbá rẹ̀ ó ń sọ àṣírí yẹn fún dáfídì kọ́mọ̀ bá parọ́ torí pé ó ti rí ànúgbà lọ́dọ̀ ọlọ́run mm, mm. tí dáfídì ọ̀bá rà ànúgbà lọ́wọ́ ọlọ́run jonathan ò ní mọ̀ ṣe àmì fún un mm, ọ̀rẹ́ lásán ni o ibi tó sì ti jáde ó ló ń ṣe àmì fún ọ̀rẹ́ rẹ̀ tó bá wá jẹ́ pé lára ọ̀rẹ́ téèyàn bá rìn ní ogun ti wọ inú ilé ayé èèyàn torí pé bí ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ yẹn ó lè tutọ́ ọ̀rẹ́ ogún ọdún ṣe mọ̀ ẹlòmíà ní áńgẹ́lì tíyàn ti mọ̀ ó sàn ju èmi èmi ò ń bá wọn sọ̀rọ̀ ẹ o torí sátani tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ lẹ́ni ó lè bá yí ẹjẹ́ ní ìṣẹ́jú kan <laughs> ó dá jẹ́ ká dánu dúró díẹ̀ ká lọ sókè náà ká tó lọ fi ijó orin àti nǹkan fi yan ọ̀gá ògùn tí wọ́n máa padà wọlé a sì máa máa tẹ̀síwájú lórí ètò yìí ẹ kú dédé wòyí.